ìbò 2023 àsìkò ti tó láti gba nàìjíríà lọ́wọ́ apc títí abubakar ló sọ bẹ́ẹ̀ ìyàwó olùdíje fúnpò ààrẹ orílẹ̀-èdè yìí lábẹ́ ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp olóyè títí àtìkù ti ké sí gbogbo àwọn obìnrin nípínlẹ̀ ọ̀ṣun láti ṣiṣẹ́ pọ̀ fún àṣeyọrí ọkọ ẹ̀ nínú ìdìbò ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún yìí olóyè àtìkù tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ ọ̀ṣun pàrọwà yìí níbi ètò kan lọ́ṣogbo tí wọ́n pè ní bá àwọn alábàágbé rẹ̀ sọ̀rọ̀ lórí fóònù láti dìbò fún àtìkù eléyìí tí àtìkù abubakar development agenda ṣonígbọ̀wọ́ ẹ̀ nínú ètò tí wọ́n ti pín káàdì ìpè fún àwọn obìnrin ọ̀hún ni olóyè dúpẹ́ adélékè ti ṣojú ìyàwó olùdíje wọn ó sì rọ àwọn obìnrin láti gba káàdì ìdìbò wọn láti lè dìbò fún gbogbo àwọn olùdíje ẹgbẹ́ pdp nínú ìdìbò àpapọ̀ náà gẹ́gẹ́ bó ṣe wí ọ̀rọ̀ tí mo ní fún àwọn obìnrin ni kí wọ́n bẹ̀rẹ̀ sí lọ káàkiri láti bá àwọn ìyálọ́jà àwọn ará àdúgbò àtàwọn tí wọ́n jọ ń jọ́sìn sọ̀rọ̀ lórí ìdí tí wọ́n fi gbọ́dọ̀ fi ìbò wọn gbé Alhaji Atiku Abubakar àti Ifeanyi Okowa wọlé kí wọ́n tó lè yan ẹni tó wù wọ́n lọ́kàn wọ́n gbọ́dọ̀ gba káàdì ìdìbò alálòpẹ́ wọn lọ́dọ̀ àjọ INEC kí àwọn tí wọ́n sì ti gbà á tọ́jú rẹ̀ dáadáa títí di ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún yìí nítorí alhaji atiku nìkan ló lè gbà wá nínú ìnira tá à ń dojúkọ lórílẹ̀‐èdè yìí nínú ọ̀rọ̀ rẹ̀ igbákejì alákòóso ètò náà olúbùnmi alárápé ṣàlàyé pé káàdì ìpè tí àwọn pín fáwọn obìnrin náà wà láti fi pe àwọn aráàlú fún ìpolongo àwọn èròǹgbà rere tí àtìkù ní fún wọn ó ní pẹ̀lú àkórí ètò náà àwọn obìnrin gbọ́dọ̀ bọ́ síta kí wọ́n máa bá àwọn alájọgbé wọn sọ̀rọ̀ lórí fóònù nípa àtìkù ó ní àsìkò ti tó láti gba nàìjíríà lọ́wọ́ apc àtìkù nìkan ló lè gba nàìjíríà nínú wàhálà yìí a fẹ́ gba ògo nàìjíríà padà gẹ́gẹ́ bó ṣe wà nígbà kan rí. florence babasola ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online.